ogun niger mò ń ṣàkóso ipò tí ó léwu púpọ̀ tinubu ààrẹ tinubu tí ó jẹ́ alága ti ecowas àti aláṣẹ ti àwọn olórí orílẹ̀-èdè tún bẹ aṣojú ti àwọn ọ̀jọ̀gbọ́n islam ulamas tí wọ́n ti ní ìfọ̀rọ̀wánilẹ́nuwò tẹ́lẹ̀ láti dẹ̀rọ àtúnṣe ìjọba tiwantiwa ní orílẹ̀-èdè niger àti láti mú ìlọsíwájú síwájú sí i nínú ìfọ̀rọ̀wérọ̀ wọn tó ń lọ lọ́wọ́ pẹ̀lú ìjọba ológun ààrẹ tinubu sọ̀rọ̀ jáde nípasẹ̀ olùdámọ̀ràn pàtàkì fún ìròyìn àti ìpolongo rẹ̀ arákùnrin àjúrì ngalale sọ pé mò ń ṣàkóso ipò tí ó léwu púpọ̀ tí a bá ya ecowas sí apá kan àwọn ènìyàn mìíràn yóò ti gbé ìgbésẹ̀ láti gbógun ìyẹn àwọn tí ó wà ní ìta ti ìṣàkóso wa ààrẹ tinubu sọ wípé òun ni ẹni tó ń rọ àwọn àjọ ecowas láti má bàa tí ì gbé ìgbésẹ̀ ológun fi tako ìṣèjọba niger lọ́wọ́lọ́wọ́ Àwọn àfáà Islam lábẹ́ agbòòrùn Ulamas ní àná sọ̀rọ̀ fún Ààrẹ Bọ́lá Tinubu lórí ìpàdé tí wọ́n ṣe pẹ̀lú ìjọba ológun wọ́n sì fi hàn pé ààrẹ ti rán àwọn padà sí Niamey láti tẹ̀síwájú nínú akitiyan òṣèlú wọn láti yanjú aáwọ̀ òṣèlú ní orílẹ̀-èdè Sahel. Àwọn alákòóso Islam yìí tẹnumọ́ pé wọn kò fẹ́ ogun tàbí èyíkéyìí iṣẹ́ ológun ní orílẹ̀-èdè tí ó pín àwọn ààlà pẹ̀lú Nàìjíríà. Téọ̀sì Adéṣínà ló ń jábọ̀ ròyìn fúnkànnì amóhùnmáwòrán Wisdom Yard.